tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí tí a fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun a sì gbé kalẹ̀ lórí iṣan omi ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran ìbílẹ̀ ọmọ yorùbá tó ń ṣe àfẹ́rí tó ń ṣe àfẹ́rí bí rere rẹ̀ ọlọ́run àgbáláyé ẹ gbé orí yín sókè ẹ̀yẹn nù kí a jùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí a jùmọ̀ gbé yín sókè ẹ̀yin ogun àṣàṣì kí a gbìmọ̀ gbé yín sókè ẹ̀yin ogun àpèta kí a jùmọ̀ gbé yín sókè ẹ̀yin iṣẹ́ àránsí ibi kí a jùmọ̀ gbé yín sókè gbogbo ẹ̀yin iṣẹ́ ìdì àti ogun àti ègún ọjọ́ pípẹ́ ní ilẹ̀ Yorùbá kí ọba ògo kó wọnú ilé mímọ́ yìí wá kí ọba ògo kó la ilẹ̀ Yorùbá kọjá ta ni ọba ògo yìí olúwa tó le olúwa tó ní agbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí àjùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo ajagun ṣẹ́gun olúrebi ajarebi olúṣẹ́gun ajaṣẹ́gun ayibirola ẹfulifuli ọba tó gbénu afẹ́fẹ́ tó ṣọlá ẹ̀yin tí ń gbénu ilé tí a ò fi ọwọ́ kọ́ ẹ̀yin tó gun èjì lórí omi òkun tí ẹ gùn gẹ́gẹ́ bí ẹṣin kí ẹ sì wọnú ilé wa kí ẹ bẹ ìlú wa wò gbogbo ẹ̀dá e tó dúró gẹ́gẹ́ bí alábọ̀dé lórí ilẹ̀ yorùbá yálà lórí ọmọ yorùbá nation ni o yálà lórí ọmọ yorùbá politician ni o tó bá ti jẹ́ ọmọ yorùbá ibikíbi tó lè ti bára ẹ̀ inú iṣẹ́ kíṣẹ́ tó lè ti bára ẹ̀ mi ò fẹ́ mọ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ ọmọ yorùbá tí ò dẹ̀ kì í ṣe ọ̀dàlẹ̀ ilẹ̀ yorùbá ẹ̀yin tó ń ṣe ewé oko lẹ́lo lẹ́lo ẹ̀yin ni mò ń pè ní wákàtí àti ọ̀wọ̀ yìí ẹ̀yin tí ò mérè ẹ̀yin tí ò màwàdà a pè yín a yín níṣẹ́ ní wákàtí àti ọ̀wọ̀ yìí a pè yín a rán yín níṣẹ́ ní wákàtí àti ọ̀wọ̀ yìí gbogbo àwọn alábọ̀dé ilẹ̀ Yorùbá ẹ ló máa bì wọ́n wó ẹ máa dojú wọn délẹ̀ ẹ máa bọ́ aṣọ yìí lára wọn ẹ máa bọ́ aṣọ ògo lára wọn ẹ máa bọ́ aṣọ ẹ̀yẹ lára wọn ẹ òkúta tá a bá sàmọ́ ní báyìí òun la máa ń dá padà tí a bá sọ̀kò lọ́pẹ́ ọ̀pẹ́ á padà sọ̀kò mo gbàládùá gbogbo ẹni tó ń sọ̀kò ogun tó ń sọ̀kò èdè àìyedè láàrin gbogbo ológun ọmọ tó lè ran ìran Yorùbá lọ́wọ́ tó wá fi politics bójú tó wá fi yorùbá nation bójú tó wá fi christianity bójú tó wá fi islam bójú irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ajájù ajájù ajájù ajájù ajájù ajájù ajájù ẹ̀yin tó ń gbénu afẹ́fẹ́ ṣọlá ẹ̀yin àgbààgbà tó ń ṣòro bí èwe ẹ̀yin èwe tó ń ṣòro bí àgbàlagbà tẹ́rù ń bàgbà ẹ̀yin ìràwọ̀ sán gangan tó ń dẹ́rù bonílé tó ń dẹ́rù bàlejò aran yín níṣẹ́ ní wákàtí àti ọ̀wọ̀ yìí ẹ lọ́ọ́ máa bẹ̀ wọ́n wò lórí ọmọ wọn ẹ bẹ̀ wọ́n wò lórí aya wọn ẹ bẹ̀ wọ́n wò ọmọ tí ò bá ti gbàbọ̀dé tilẹ̀ yorùbá ẹ̀yọ̀ǹda ẹ o aya tí ò bá ti gbàbọ̀dé tilẹ̀ yorùbá ẹ̀yọ̀ǹda ẹ o ọlọ́pàá tí ò bá ti gbàbọ̀dé tilẹ̀ yorùbá ẹ̀yọ̀ǹda ẹ o army tí ò bá ti gbàbọ̀dé tilẹ̀ yorùbá ẹ̀yọ̀ǹda ẹ o onílé àlejò tí ò bá ti gbàbọ̀dé tilẹ̀ yorùbá politician ni ẹ o pdp ni apc ní ẹ labour ní anything tó lè ń kó ló jẹ́ ibi tó ti bára ẹ̀ pé owó oúnjẹ lọ ẹ̀ wọn kì í pa ni tí a bá béèrè ẹni tó bá fi ipá gbà ni wọ́n máa ń pa ẹ̀yin ò fi ipá gbà ẹ bára yín bẹ̀ ni ẹ dẹ̀ ń wo bílẹ̀ yorùbá ṣe fẹ́ dáa ẹ ò dẹ̀ gbàbọ̀dẹ̀ ah ajájò ní bá ń jà ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó sọ pé bámbám ni mo yóò mi ò mọ̀ bóyá ibi ń pọ̀ mi nìkan kan èmi ò fẹ́ mọ tó fẹ́ ṣẹlẹ̀ àní ká tẹ̀ wọ́n mọ́lẹ̀ ah láìṣẹ̀ láìrò ẹ̀ irú ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ àjà bẹ̀rẹ̀ sí ní jì mọ́ yín lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá rìn nílé ẹ̀ nírílé gbé o òyà máa kọ́ yín igun mẹ́rin ilé abá yín igun mẹ́rin sàárè àsáré igun mẹ́rin ayé aṣọ òdì sí yín o igun mẹ́rin owó láti ìṣẹ́jú ìlọ á bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn sí ẹ̀ ní ríta jẹ́jẹ́ ẹ̀ ní ríta jẹ́ mu gbogbo ẹ̀yin tó ń gbàbọ̀dì torí nǹkan tẹ fẹ́ jẹ gbogbo ẹ̀yin tó ń gbàbọ̀dì torí nǹkan tẹ fẹ́ mu ẹ ò bìkítà wípé kí àwọn ẹni mímọ́ wípé kó ṣègbè Chief Sunday Igboho nìyẹn bí tó wà kí ni plan yín lórí wọn ipò lẹ́wà ń jà sí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo gbàládùá gbogbo ẹ̀yin tẹ́ ń fi tọkàntọkàn ṣiṣẹ́ yìí àṣírí yín ò ní tú o ṣùgbọ́n gbogbo ẹ̀yin alábọ̀dì láàrin wa láti ìṣẹ́jú yìí lọ ah kánkán báyìí lọ sọ pé ewé iná ló máa ń ju ọmọ o mo gbà ládùúrà èyí tí mo ń sọ èyí tí afẹ́fẹ́ bá ti fẹ́ nílé báyìí ó máa ń kan gi oko ni ò tí gi oko gan a máa dá padà máa pọ̀n yìí tí mo sọ lé nítorí pé tí àkókò kan bá ti ké láyé báyìí ẹgbẹ́ tó wà lóde ọ̀run máa ń gbani ẹgbẹ́ mèrè omi ẹgbẹ́ mèrè afẹ́fẹ́ ẹgbẹ́ mèrè iyẹ̀pẹ̀ ẹgbẹ́ mèrè oníyanrìn aláṣọ funfun aláṣọ pupa aláṣọ dúdú ẹgbẹ́ àwọn àgbààgbà tó farapamọ́ sínú igi tó farapamọ́ sínú ọ̀dọ́ tó farapamọ́ sínú ẹranko mo pè ní wákàtí àti ọ̀wọ̀ yìí lórí gbogbo àwọn alábọ̀dé lọ́nà tí wọ́n fi mọ̀ pé kì í ṣeré àwọn tí ò bìkítà fúnlẹ̀ Yorùbá lọ́nà tí wọ́n fi hàn pé kì í ṣeré ẹ lọ bẹ̀rẹ̀ sí ní fi ilẹ̀ ẹ máa fi ẹran ara wọn ẹ máa fi jẹ ilẹ̀ bẹ́ẹ̀ ni kó máa rí o káràmà ni wọ́n àfi tó bá yíwọ́ padà àfi tó bá dẹ́kun ìwà àbọ̀dè tó ń gbé káàkiri nílẹ̀ Yorùbá.